orí ẹ pé bíi ta alájọṣọmọló tó fòdìndí ọdún mẹ́ta gbàjọ láìkọrọkọ ẹnikẹ́ni sílẹ̀ tí kò sì ṣe owó san fún ẹnikẹ́ni bí wọ́n bá sọ irú ọ̀rọ̀ yìí fẹ́nikẹ́ni ohun ìwúrí gidi ni o lọ́pọ̀lọpọ̀ kódà ó tó kí èèyàn gbàlùkò máa jó àjọ gbígbà kì í ṣe ohun tó rọrùn owó aláta owó onírú owó oníyọ̀ kéèyàn gbà á lọ́wọ́ gbogbo wọn fún odindi ọdún mẹ́ta kó má ní àkọọ́lẹ̀ kankan kó sì má ṣe owó san fẹ́nikẹ́ni ṣàdánkátà o irúfẹ́ ọpọlọ yìí òun ni kò wọ́pọ̀ láàrin ọmọ adarí oorun kì í ṣe tọrọ fọ́kálé rárá àwọn tí wọ́n bá ṣàlẹ́ṣà látọ̀run wá ni wọ́n máa ń nírú ọpọlọ yìí kí ni àwọn òbí alájọ Ṣómólú ṣe nígbà tí wọ́n fẹ́ sun oorun ọmọ ẹ̀ kí ni wọ́n jẹ tẹ́lẹ̀ ẹkùn wọn nígbà tí ìyá rẹ̀ lóyún kí ni àwọn èèwọ̀ tí wọ́n kà fún un kí ni wọ́n ní kó máa jẹ ǹjẹ́ yìí tiẹ̀ mọ̀ pé ìbẹ́ta lalájọ Ṣómólú òun ni Táíwò níbo làwọn tó kù ẹ̀ wà ṣé àwọn náà ń gbàjọ ni tàbí iṣẹ́ ajé wo ló ń gbé ṣe kí ni àwọn nǹkan míì tó ṣóòkùn nípa ìṣẹ̀mí alájọ Ṣómólú gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ lónìí gbogbo ẹ̀ lẹ́ máa wò nínú fídíò yìí bẹ́ẹ̀ bá ń kánjú wo fídíò yìí ó ṣeé kẹ́ ẹ má mọ̀ kúlẹ̀kúlẹ̀ àwọn nǹkan tó ṣe pàtàkì nínú ìtàn ìgbésí ayé alájọ Ṣómólú èmi ò sì fẹ́rù ẹ̀ fún yín látàrí ìdí èyí níṣe ni kẹ́ ẹ farabalẹ̀ wo fídíò yìí o bẹ́ẹ̀ bá ṣe ń wò ní kẹ́ ẹ wá máa kọ́mẹ̀ǹtì kẹ́ ẹ máa ṣí ẹ̀ fáwọn èèyàn tó kù kí wọ́n wá kẹ́kọ̀ọ́ látara ọ̀gbẹ́ni yìí alájọ Ṣómólú ọ̀gbẹ́ni Táíwò Olúnáìkè Alpheus Dámilọ́lá Ayépọ̀lá Ọlọ́runṣẹ̀yẹ lórúkọ mi o ní gbogbo ìgbà èmi á kó máa kan sára sí ẹ̀yin nítorí ẹ̀yin ní èjìká tí ò jẹ́ kẹ́wù ó bọ́ lọ́rùn wa kọ́mẹ̀ǹtì láìkì subscription yín ó máa múnú wa dùn òun ló ń ṣe kóríyá fún wa ní gbogbo ìgbà òun ló ń jẹ́ kó yé wa pé bá a bá ń jó níwájú ẹ wà lẹ́yìn wa ẹ̀yin lẹni ká máa nìṣó iná ọ̀fẹ́ wa kò kú ní pin ẹ ṣeun ẹ̀jẹ̀ àwa tẹkọ̀ létí ẹ̀jẹ̀ arìnrìn àjò ká lọ mọ̀ nípa ìtàn ìgbésí ayé alájọ Ṣómólú kó tó di pé báǹkì àti gbogbo àwọn ibi tó ti ń fowó pamọ́ lẹ́yìn àwọn báǹkì ní àwọn ilé ìfowópamọ́ kéékèèké kó tó wá di nǹkan tó wá gbajúgbajà báyìí ọwọ́ àwọn alájọ òun làwọn èèyàn ń kówó wọn pamọ́ sí àmọ́ ọ̀kan wà ó tó jẹ́ gbajúgbajà tó dángájíá tí wọ́n ṣàlẹ́ṣà tó dá yàtọ̀ gédégbé nígboro ìpínlẹ̀ Èkó mà ni ìpínlẹ̀ èkó tó wà ní ẹkùn gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè nàìjíríà taiwo olúnáìkè alpheus lórúkọ ẹni tí mò ń sọ yìí bóyá bí mo ṣe dárúkọ ẹ̀yẹ lè máa wò ó pé ta ni àmọ́ bí n bá sọ pálàjọ ṣómólú ẹ̀ ti máa mẹni tí mò ń sọ torí gbajúgbajà ni lásìkò tí alájọ ṣómólú ń gbàjọ kò sí ìmọ̀ ẹ̀rọ kọ̀ǹpútà à ń bèlè ń pé wọ́n fẹ́ máa lo balance sheet àbí ms excel ẹ ti mọ àwọn ohun èrò ìṣirò tó wà lórí àwọn ẹ̀rọ kọ̀ǹpútà àgbàlódé ṣùgbọ́n àgbà kawó ni ó mọwó kà kì í kà á lé kì í kà á dín ó sì mọ owó tọ́jú ṣùgbọ́n o ohun tó ṣe pàtàkì nínú ìtàn ìgbésí ayé ẹ̀ tó sọ ọ́ dẹni tó lókìkí tí gbogbo ayé ń wárí fún ni pé olóòótọ́ ni ó ṣe é gbẹ́kẹ̀lé kì í mú kànmọ́kàn ó sì jẹ́ olùfẹ́ orílẹ̀-èdè nàìjíríà tòótọ́ lọ́jọ́ kan arábìnrin Grace Olúnáìkè Obíbẹ́ta ọmọ mẹ́ta lẹ́ẹ̀kan ṣoṣo ọmọ mẹ́ta làǹtìlanti bí wọ́n ṣe sọ fún un pé Ìbẹ́ta ló bí o ọba òkè bù wọ́n ní mẹ́ta lẹ́ẹ̀kan náà ojú rẹ̀ korò inú ẹ̀ bàjẹ́ òkè ó sunkún kíkorò ẹ lè máa wò ó pé kí ló wáá fẹkún ń bóun ayọ̀ ohun ìdùnnú lọmọ bó bá tiẹ̀ jẹ́ pé torí owó ni òun ọmọ máa jẹ látọ̀run ló ti ń mu wá ọba òkè ní bá ní gbé bùkátà torí bùkátà kọ́ ló ṣe ń ké o ń sunkún kíkorò kò mọbi tó fẹ́ gbà lásìkò tí wọ́n bí àwọn ọmọ yìí nílẹ̀ yorùbá nígbà tá à ń sọ yìí èèyàn kì í bí bẹ́ta o bó bá ti bí bẹ́ta ọ̀kan nínú wọn wọ́n máa lọ pa á síwájú òòṣà ni ìyẹn ni pé wọ́n á fi rúbọ sáwọn òòṣà méjì nínú wọn òun ló máa gbé lọlé ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ lọ́jọ́ kẹrìndínlógún oṣù kẹsàn-án ọdún 1915 ní agbègbè tá à ń pè ní Ìṣàn-Oyin abúlé kékeré ni ibùsọ̀ mẹ́jọ ni sí ìjẹ̀bú òde nípínlẹ̀ Ògùn sa Taiwo Alpheus jẹ́ ọ̀kan lára àwọn ìbẹ́ta yìí òun pẹ̀lú kẹ́yìn díẹ̀ ni wọ́n gbé délé ìdòwú wọn òun lọ gbé lọ síwájú òòṣà tí wọ́n fi rúbọ ìgbà tí ìyá wọn gbé wọn délé Táíwò àti Kẹ́hìndé wọ́n bẹ̀rẹ̀ sí ní tọ́jú wọn àmọ́ Kẹ́hìndé náà ó tún padà o ó lọ bá dòwú níbi tí dòwú lọ ìyẹn ni pé kẹ́hìndé lọ ọjà lọ raṣọ táíwò nìkan òun làwọn òbí ẹ̀ ń wò lójú bó ṣe jẹ́ wípé táíwò ni wọ́n gbé délé tí wọ́n ń wò ọba òkè máa wò ó láwòye táíwò kú lẹ́ni ọdún mẹ́rìndínlọ́gọ́rùn-ún ninety six years ni bàbá alájọ ṣómólú lò lókè ìpẹ̀kú tó kú ọdún kan lẹ́yìn tí orílẹ̀-èdè Britain ṣe àsopọ̀ ẹkùn àríwá àti ẹkùn gúúsù orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Northern and Southern Protectorate àpapọ̀ ọdún kan lẹ́yìn yẹn òun ni wọ́n bí alájọ Ṣómólú 1915 lọ 1914 la amalgamation alájọ Ṣómólú ojú ẹ̀ máa rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ó wà láyé ńgbà torílẹ̀-èdè Nàìjíríà gba òmìnira ó wà láyé ńgbà torílẹ̀-èdè nàìjíríà sàmì àádọ́ta ọdún tó gbòmìnira lọ́dún 2010 kó tóó di pé ó sílẹ̀ bọ̀ra bí aṣọ. báyìí ni bàbá alájọ Ṣómólú ṣe rìnrìn àjò kékeré ẹ̀ o. bẹ́ẹ̀ mọ̀ pé kẹ́hìndé àti ìyòwú wọn ò sí láyé mọ́ táíwò ló ń wojú ẹ̀ nínú ilé. ìgbà tí alájọ Ṣómólú máa pọ́dún mẹ́ta tó wà lókè èèpẹ̀ bàbá rẹ̀ kú. eléyìí ò wá dá ẹ̀kọ́ ẹ̀ dúró ó tẹ̀síwájú pẹ̀lú ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ àkọ́bẹ̀rẹ̀ èyí tó sì kọ́ ní Emmanuel Primary School Ìjẹ̀bú ìgbà tó ń kẹ́kọ̀ọ́ yìí lọ ẹbí bàbá rẹ̀ STA Torímorò ó wáá mú ó mú lọ sí ìpínlẹ̀ Èkó pé èyí tó o ṣe pẹ̀lú ìyá ẹ tó wá tẹ̀lé mi lọ sékòó kó wá mọ ohun tó ń ṣẹlẹ̀ ní ìgbà tí wọ́n máa mú Táíwò dẹ́kọ̀ọ́ ọmọ ọdún méjìlá ni ọdún 1927 lọ́dẹ̀ mú dé ìpínlẹ̀ èkó wọ́n lọ fi orúkọ ẹ̀ sílẹ̀ ní St John's School lẹ́yìn ìyẹn ó lọ sí Christ Church Cathedral School níbi tó ti gba ìwé ẹ̀rí lọ́dún 1934 ọdún méjì lẹ́yìn ìyẹn ìyẹn lọ́dún 1936 kì í wọ́pọ̀ kéèyàn máa lọ sí ilé ẹ̀kọ́ fásitì àbí ilé ẹ̀kọ́ gbogbo ǹṣe àbí ilé ẹ̀kọ́ olùkọ́ni tó rí polówó ọ̀hún wà mélòó dẹ̀ tiẹ̀ ló wà lórílẹ̀‐èdè nàìjíríà nígbà náà wọ́n mú Táíwò ìyẹn bàbá alájọ lọ sọ́dọ̀ ẹnìkan lágbègbè wọn iṣẹ́ aránṣọ ló ń ṣe télọ̀ wọ́n ní ẹ wo ọmọ tí mo mú wá yìí o ó fẹ́ máa kọ́ṣẹ́ ni o kẹ́ ẹ bá mi kọ́ níṣẹ́ dáadáa ọ̀dọ̀ aránṣọ tó mú un lọ yìí rojayé ló ń porúkọ ẹ̀ Táíwò lu ọdún mẹ́sàn-án gbáko lábẹ́ rojayé ó kẹ́kọ̀ọ́ yege nípa iṣẹ́ aránṣọ kó tó gba fírídọ́ọ̀mù nígbà tó bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́ aránṣọ ó rí i pé ó dàbíi pé iṣẹ́ aránṣọ yìí ṣóun lọ́nà òun ṣá torí owó tóun pa yìí kò tó òun gan gbélé ayé o áńbẹ̀lẹ̀ ń tàsé pé kóun fẹ́ yàwó kóun bímọ ó wá ń wò ó pé àfikún òun wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá o ó tọ àbúrò bàbá rẹ̀ ìyẹn olóògbé STA Torímorò tó wáá mú kúrò ní àbá wọn tó mú wá sèkó pé bàbá kú bàbá kú o ẹ ti dáṣọ fọ́ọ̀lì àfikẹ́ ẹ̀ paláró iṣẹ́ télọ̀ tí mo lọ kọ́ yìí ó ń dàbí pé òun fẹ́ já síbi tí ò yé mi bàbá ní ó dáa àsìkò ọ̀hún gan ló tó yìí o àwọn ń lọ orílẹ̀-èdè Cameroon láti lọ ṣiṣẹ́ ajé ṣó o máa lọ kíá bàbá aládé Ọ̀ṣọ́mólú tẹ̀lé wọn lọ ọdún 1950 òun ni wọ́n rìnrìn àjò yìí bí wọ́n ṣe dórílẹ̀-èdè Cameroon bàbá aládé Ọ̀ṣọ́mólú tó jẹ́ pé akíkanjú ni kò síṣẹ́ tí ò ṣe ó bá wọn tajà ó tàwé ìròyìn ó bá wọn gbálẹ̀ ó bá wọn tún lè oríṣiríṣi iṣẹ́ ló ṣe nígbà tó wà lórílẹ̀‐èdè Cameroon ọ̀kan nínú àwọn alábàágbé ẹ̀ jẹ́ ẹni tó ń gbàjọ ìyẹn bá ń sọ fún un pé iṣẹ́ àjọ yìí o iṣẹ́ tó dáa ni o báyìí ni mo ṣe ń ṣe o ọ̀nà tí mò ń gbà ṣe rèé o ìwé tí mo fi ń kọ́lẹ̀ rèé o bí mo ṣe ń rówó tèmi rèé o gbogbo ẹ̀ lẹ́ni yẹn ṣàlàyé fún un ó wáá wò ó pé bóun bá padà dórílẹ̀‐èdè Nàìjíríà bóyá kóun náà ṣe irú iṣẹ́ yẹn ọdún 1954 látọdún 1950 tó ti lọ sí Cameroon lọ padà sórílẹ̀‐èdè nàìjíríà ó dẹ̀ ti mọ̀ pé bóun ṣe ń dórílẹ̀‐èdè nàìjíríà yìí o iṣẹ́ àjọ lòun fẹ́ máa ṣe ìgbà tó máa padà dórílẹ̀‐èdè nàìjíríà ó ti di ẹni ọdún mọ́kàndínlógójì thirty nine years ṣùgbọ́n kó tó kúrò lórílẹ̀‐èdè Cameroon ó mú ẹ̀dà káàdì àjọ tálábàgbé wọn lórílẹ̀‐èdè Cameroon ń lò bó ṣe dórílẹ̀‐èdè nàìjíríà òun náà lọ ṣe tọ̀dọ̀ tiẹ̀ ó wáá pe orúkọ káàdì àjọ ẹ̀ ní popular daily alájọ Ṣómólú lásìkò yìí àjọ ò tí ì ṣeun tó gbajúgbajà débi pé èèyàn máa ní irú ìwé àjọ téèyàn máa máa tiẹ̀ kọ orúkọ sí a máa kọyọ owó sí àti iye ìjọ tó gbàjọ àjọ làwọn èèyàn ń dá lórílẹ̀‐èdè Nàìjíríà àjọ yìí dàbíi pé ẹ máa dáwó bóyá lójúmọ́ ni o bóyá lọ́sẹ̀ ni àbí lóṣù ó ti níye tẹ́ ń dá ẹ máa kó o fálájọ owó àkọ́kọ́ tẹ́ ẹ bá kọ́kọ́ dá kò sí iye tí ò bá jẹ́ ìyẹn lówó ọ̀kájọ o alájọ lónìí wọn a máa pè é ní àjọ ní apá alẹ̀ yorùbá èsúsú ló ń pè é nílẹ̀ ibo àmọ́ kálájọ ṣómólú tó di alájọ ṣómólú tó gbajúgbajà kò kú gìrì lọ bẹ̀rẹ̀ àjọ o ó kọ́kọ́ jókòó ó wòye pé àwọn wo ló tiẹ̀ fẹ́ máa kówó fóun ẹni tó bá ṣáà máa kówó fún wọ́n á ṣáà kọ́kọ́ mọ̀ ọ́ wọ́n á mọ̀ ọ́ délé wọ́n á mọ gbogbo ohun tó yẹ kó ṣe ó wò pé kóun tó bẹ̀rẹ̀ àjò òun ò ṣáà lè máa rìn kiri rìn kiri rìn kiri ní gbogbo ìgbà àfi kóun tiẹ̀ wá kẹ̀kẹ́ kan kóun máa fi ṣẹ̀ṣẹ̀ rìn ó lọ bá ìbátan wọn kan tó jàgbàlagbà bàbá mo fẹ́ bẹ̀rẹ̀ ṣe àjọ o kí lẹ wòye pé yẹ kí n ṣe ṣùgbọ́n ẹni náà kò mọ̀ túmọ̀ pé ó fẹ́ máa gbàjọ ó wò ó níwò pé bóyá kó lọ jókòó ti ṣe aránṣọ àbí kó wáṣẹ́ bí ìṣe àjọkẹ́ lọ́mọ ọdún mélòó ṣé o mọ̀ pé ṣé àjọ lè ni ẹni báyìí báyìí báyìí báyìí baba alágbájá lókè ọ̀hún èyí alágbájá nísàlẹ̀ odò àwọn mẹ́fà oríṣiríṣi ni wọ́n kà fún un pé wọ́n bẹ̀rẹ̀ ṣe àjọgbèsè lọ́jẹ̀bọ ó dẹ̀ sọ fún un pé má ṣiṣẹ́ àjọ o wáṣẹ́ míì kò lọ ṣe lẹ́yìn tí baba alájọṣọ́mọlú gbọ́ gbogbo ọ̀rọ̀ yìí ó lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ gangan ọmọ ìyá ẹ̀ sarah lórúkọ ẹ̀ ó ní gbogbo ìtàn bóun sọ yẹn òun ò gbọ́ o òun fẹ́ fi iṣẹ́ aránṣọ lẹ̀ iṣẹ́ àjọdẹ̀ lòun fẹ́ máa ṣe ẹ̀gbọ́n ẹ̀ farabalẹ̀ gbọ́ gbogbo nǹkan tó sọ ó mú un lọ sọ́dọ̀ aládùúrà aládùúrà fún un ní àdúrà ó gbà á nímọ̀ràn ó ṣùgbà ẹ̀ ó gbárùkù tì í ó sọ fún un pé dídùn lọ́sàn-án ó so ṣùgbọ́n o ó di dandan kó ṣiṣẹ́ pẹ̀lú òótọ́ ọnú kò gbọ́dọ̀ parọ́ kò gbọ́dọ̀ jalè kò dẹ̀ gbọ́dọ̀ mọ̀kànmọ̀kàn bó ṣe kúrò lọ́dọ̀ aládùúrà àtọ̀dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ inú ẹ̀ dùn ayọ̀ ẹ̀ kún lóṣù kẹsàn-án ọdún 1954 alájọ Ṣómólú bọ́ ta ń lé pẹ̀lú ìdùnnú àtọ̀yàyà pé òun á rájọ gbà kò síbi tí ò dé ó ń rìn kiri lọ sọ́dọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ lọ́jà àwọn obìnrin ọjà òfun lájọ wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ fún un pé káwọn kówó fún kó sá lọ lọ́jọ́ kìíní kò réèyàn ṣùgbọ́n kò jẹ́ kí yẹn dá rúgúdù sílẹ̀ kò jẹ́ kí yẹn fóun ní rẹ̀wẹ̀sì ó tẹ̀síwájú bó ṣe ń lọ bó ṣe ń lọ láti ṣọ́ọ̀bù kan sí ṣọ́ọ̀bù kan àwọn arábìnrin kan tiẹ̀ ṣàánú ẹ̀ pé tí ẹ wàá gbà àmọ́bi tọ́mọ tiwa náà máa dé lọ́jọ́ ọ̀la jẹ́ àfún ẹ̀ lájọ lẹ́yìn oṣù kínní tálájọ Ṣómólú bẹ̀rẹ̀ sí í gbàjọ tí àwọn èèyàn rí i pé owó ò dín owó ò lé gbogbo ẹ̀ pé pérépéré à àwọn náà bá ní káwọn náà gbìyànjú alájọ Ṣómólú wò bó ṣe di pálájọ Ṣómólú di gbajúgbajà rèé o àjọ bẹ̀rẹ̀ sí ní lòkè àwọn alájọ ń rájọ gbà alájọ Ṣómólú náà ń rówó tiẹ̀ kẹ́rẹ́kẹ́rẹ́ ẹnìkan kan ò sọ fálájọ Ṣómólú pé kó padà sídìí ṣe àránṣọ tó rọrin pé ayé rẹ̀ gan ti ń níyàtọ̀ ṣe mọ̀ pé láti bẹ̀rẹ̀ àwọn èèyàn kọ́kọ́ fẹ́ kówó fún un ṣùgbọ́n nígbà tó rí i pé ó lóòótọ́ òun ni òun ṣiṣẹ́ tọkàntọkàn kì í kọ àjọ lẹ̀ bẹ́ẹ̀ ni bá tiẹ̀ sọ pé òun fẹ́ da àjọ rú lójú A farabalẹ̀ ṣàlàyé fún yékéyéké iye báyìí ló fún mi ńjọ́ báyìí ló fún mi lówó báyìí ni mo ṣe gbawó lọ́wọ́ ẹ̀ ńkọ́ báyìí ló sọ pé ó fẹ́ fowó ṣe lọ́wọ́ á rí i pé sàdánkátà o ọpọlọ alájọ Ṣómólú ń ṣiṣẹ́ ní gbogbo ìgbà kì í ṣẹni tó ń fi igbá kan bọ̀kan nínú kì í sì kọ́ nǹkan kan lẹ̀ kódà àwọn èèyàn nígbà náà sọ pé owó kọ́bọ̀ àti náírà tó o bá kó lẹ̀ láti fi sanwó àjọ owó yẹn gan-an ló máa dá padà fún ẹ tó bá fẹ́ san àjọ fún ẹ abẹ́ẹ̀ rí i pé eléyìí ó lékè ń kà ní gbogbo ìgbà tí mò ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kájọ fálájọ Ṣómólú láti Sandgross dé mile twelve dáwó lọ́wọ́ Dóyìngbò Dọ́lálẹ́yẹ dé àwọn ọjà ńláńlá ní Ṣómólú tí gbogbo ẹ̀ wà nípínlẹ̀ Èkó ibẹ̀ ni bàbá alájọ Ṣómólú ti ń gbàjọ nígbà kan ó ti ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ṣùgbọ́n ńgbà tó rí i pé owó epo ọkọ̀ yọnu lénìí ká tún kọ̀ṣe lọ́la ó dàbí pé òun fẹ́ máa pa òun lára ó ta ọkọ̀ ó lọ ra kẹ̀kẹ́ kẹ̀kẹ́ yìí sì ń jẹ́ kó lè dé àwọn ibi tí ọkọ̀ ò lè dé tẹ́lẹ̀ àwọn èèyàn wò ó pé à ó dàbí pálájọ wa yìí orí ẹ̀ pé pérépéré o kì í náwó nàkúnà eléyìí gan tún wáá ṣe ìpolongo fún òwò àjọ tó ń ṣe látibẹ̀ òṣìṣẹ́ àjọ yìí títítítí di ọdún 2010 ní ìgbà tó fi pé ẹni ọdún márùnléláàádọ́rùn-ún 95 years bó ṣe jẹ́ pé kò fẹ́ gbàjọ mọ́ táwọn ọmọ rẹ̀ ní bàbá mi yìí tẹ́ ẹ ṣe tó ẹ yéé gbàjọ ẹ̀sìn mi àwọn èèyàn ò yéé wọ́n nílé bàbá alájọ Ṣómólú o ojoojúmọ́ ló ń kájọ wá nísìnyí ó ti dàgbà òun kọ́ ló ń lọ gbàjọ àwọn yìí ló ń mú owó àjọ wá bá a torí wọ́n mọ̀ pé olóòótọ́ ni kì í fi gbá kan bọ̀ kan nínú bí ó ṣe ń gbàjọ òun náà ni kò fi lé Ọlọ́run sílẹ̀ o léèrè dání akápòtù ló jẹ́ treasurer nínú ilé ìjọsìn Ọlọ́run ó ṣiṣẹ́ yìí fún odindi thirty years ẹni bó ṣe pọ̀ tó ní Ṣómólú Anglican Church lóòótọ́ ni Pálájà Ṣómólú máa ń náwó ní ìwọ̀ntúnwọ̀nsì kì í nànákùná kì í kọjá àyè ara rẹ̀ eléyìí ò túmọ̀ sí pé kò jẹun kánú orí jẹ orí ṣe ọmọ nílé Ọlọ́run ó ń gbìyànjú tiẹ̀ lágbègbè àti àdúgbò tó ń gbé kò fìyà rẹ̀ àti àwọn ẹbí lẹ̀ ó tọ́jú ọmọ ó tọ́jú ìyàwó ó gbìyànjú kódà ó kọ́ ilé rẹ̀ àkọ́kọ́ sí ojúlé kẹwàá òdùnnúkàn níjẹ̀ṣà nípínlẹ̀ èkó ó wáá ta ilé yìí fún ilé ìdọ̀sìn deeper life ministry ó wáá lọ kọ́ ilé míì sí ọlọ́run kẹ́mi owó tútù bàrígà nípínlẹ̀ èkó níbi tó gbé títí tó fi kú alájọ Ṣómólú kú ní ọjọ́ kọkànlá oṣù kẹjọ ọdún 2012 wọ́n sì sin ín ní oṣù kan lẹ́yìn ìyẹn ní Church of Nigeria Cathedral Ìṣàn-Òyìn Ìjẹ̀bú nípínlẹ̀ Ògùn níbi tó bí i sí bàbá alájọ Ṣómólú ò ṣàárẹ̀ o nǹkan kan ò ṣe títí tó fi kú o àgbà ló dé tó sì fi jẹ́ ìpè Ọlọ́run lóòótọ́ ló wá láti inú ẹbí tí kò là tí kò ṣàgbé tí nǹkan fẹ́ lọ tínrín kò fi bẹ́ẹ̀ kàwé bàbá alájọ Ṣómólú mà yí àjọ padà ó di ẹni tó ń wárí fún nípa òótọ́ ọnú tó ń ṣe ó láàyò ọkàn ìwọ̀nba tọrọ kọ́bọ̀ tó ń rí ó kọ́lé ó rọ́mọ lọ léèwé ó sì tọ́jú ẹbí ó tọ́jú ara ìtàn bàbá alájọ Ṣómólú rèé o a mú ìtàn yìí wá sí ìrántí wa lónìí láti rán wa létí pé béèyàn bá ń ṣiṣẹ́ títí tó ń rí tọ́rọ́ tó ń rí kọ́bọ̀ á gbélé ayé ẹ̀ dáadáa ju kéèyàn máa fi wàdùwàdù wá owó àbí kéèyàn máa sọ pé òun ọwọ́ òun ò tó òun á fi gọ̀gọ̀ fà á bó bá fi gọ̀gọ̀ fà á tó bá jálé e lórí ńkọ́ á wá sọ́dewé ojú omi tó ń jó bèlèbèlè tí kì nísinmi ìtàn bàbá alájọ ṣómólú òun ló ń jẹ́ ká mọ̀ pé béèyàn bá tiẹ̀ kàwé ńgbà míì eléyìí ò túmọ̀ sí pé ó kàgbọ́n orí eléyìí ò dẹ̀ túmọ̀ sí pé ìwé tó kà máa jẹ́ kó ní ìwà tó dáa bàbá alájọ ṣómólú mọ̀ pé bóun bá ta ọkọ̀ fi kẹ̀kẹ́ á jẹ́ kóun lè dé àwọn ibi tí òun lè dé tẹ́lẹ̀ á tún sì mú ìdínkù bá owó tóun ń ná kò túmọ̀ sí pé òun láti máa wọ kẹ̀kẹ́ láti ibìkan síbìkan ìtàn bàbá alájọ ṣómólú rèé o alájọ ṣómólú tó gba àjọ títí fọdún mẹ́ta tí ò kọ́lẹ̀ tí ò ṣòwò san fẹnikẹ́ni owó òdín owó òlé ṣe ẹ̀dẹ̀ rántí pé mo sọ fún yín pé bàbá alájọ ṣómólú ló kù díẹ̀ tọ́lọ́hún yọ tí ò kú nínú àwọn mẹ́ta ó sì gbélé ayé títí ó kú lẹ́ni ọdún mẹ́rìndínlọ́gọ́rùn-ún ninety six years bá ò kú iṣẹ́ ò tán o ká a dẹ̀ máa rántí pé bá a bá ṣe bí ni nígbà míì kò túmọ̀ sí bá a ṣe fẹ́ rìnrìn àjò ẹni kọba òkè kó bá wa tukọ̀ ìgbésí ayé wa ni ẹ túbọ̀ máa láìkì àwọn fídíòs wa ẹ máa kọ́mẹ̀ntì ẹ máa ṣíẹ̀ inú wa ń dùn ní gbogbo bàbá bá ń rá àwọn kọ́mẹ̀ntì yín torí pé ẹ̀yin ni alátìlẹ́yìn wa iná ọ̀fẹ́ wa ò dẹ̀ ní kú Dámilọ́lá Ayépọ́lá Ọlọ́runṣẹ́yẹ lórúkọ mi àwa láà máa wá ẹ̀yin láà máa bá ó dìgbà kan náà